ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الإمام الحافظ ابن أبي زمنين رحمه الله تعالى في كتابه أصول السنة باب في الحد على لزوم السنة واتباع الأئمة اعلم رحمك الله أن سنة دليل القرآن وأنها لا تدرك بالقياس ولا تؤخذ بالعقول وإنما هي في الاتباع للأئمة ولما مشى عليه جمهور هذه الأمة وقد ذكر الله عز وجل أقواما أحسن الثناء عليهم فقال فبشر عبادي الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولي الألباب وأمر عباده فقال وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أدعوك الله وبا الله سبحانه وتعالى ترى صلاة فون نبي محمد صلى الله عليه وسلم إكي الله والله الله كما بيك بلوا والصحابة ونشي الله وعلى الله الله وبا كما بيك بلاني كوكان وكوكان ọláàjẹ́ tó ti sọ ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ní ìjókòó wa ìgbẹ̀yìn a bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò tíra tí a ń pè ní usulu sunna léyìí tí ibnu abi zamanin tí wọ́n kọ ọlọ́run bá kó ṣe àlékún ìkẹ́ rẹ̀ fún àfa sunna yìí ìjókòó gbẹ̀yìn aṣàlàyé ìtumọ̀ sunna àti òṣòlù sunna àti orúkọ ìbáṣepọ̀ òṣòlù sunna pẹ̀lú orúkọ tíra náà bẹ́ẹ̀ ni la mú wá ráńpẹ́ ìtàn ibnu abi zamanin ìtàn rẹ̀ ráńpẹ́ lẹ́ni a máa tẹ̀síwájú lórí ntí àfa tí wọ́n kọ fún wa nínú tíra wọn náà báàbù alákọ̀ọ́kọ́ tọ́píìkì àkọ́kọ́ nínú tírà usulu sunna títí ibnu abi zamanin wọ́n pè ní filhadbi ala luzumi sunna wàtíbá ìmà ìtumọ̀ rẹ̀ òun náà ni bí olúwa wa bí ó ṣe ń encourage wa tó ń ṣe wá lójú kòkòrò láti wa ọwọ́ ká wa ọwọ́ mọ́ súnà láti wa eyín ká de eyín mọ́ súnà ìdí à ń sìn pé ní súnà gẹ́gẹ́ bá a ṣàlàyé òun náà ni gbogbo ntọ́lọ́mọba allah subhanahu wa ta'ala tó fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ìgbàgbọ́ nínú ìjọsìn nínú ìwà bá a ṣe bá alukur'ani lò bá a ṣe bá sunna lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí òun ni lílo gbólóhùn sunna níbàámu sí ntí yà ń pè ní usulu sunna. àsọfún wa ọ̀nà bíi méje sí mẹ́jọ òun nìyẹn lè lo gbólóhùn sunna ọ̀nà bíi méje sí mẹ́jọ la lè lo gbólóhùn sunna. sábà ní arọ́jọ́lù tàràkà súnà a máa ní arákùnrin yẹ ó fi súnà lẹ̀ nígbà míì ó lè túmọ̀ sí pé islam ló fi lẹ̀ nígbà míì ó lè túmọ̀ sí pé ìkan nínú àwọn àdìsọ́kàn ìgbàgbọ́ ká ń pè ní ọ̀rọ̀ ìmánì òun ni nígbà míì ó lè túmọ̀ sí ẹni tí a ń pè ní al-aqida al-aqaid òun náà ni àwọn àdìsọ́kàn tí ń bẹ fún àwọn mùsùlùmí nígbà míì ó lè túmọ̀ sí tarkun àwò tarkun tarku aslimin usuli ahli sunna ó lè túmọ̀ sí kíyàn gbé kan nínú àwọn ìpìlẹ̀ foundations tá a fi mọ ahli sunna ó lè túmọ̀ sí kó gbélé ó lè túmọ̀ sí pé bí ẹni ẹni yìí ó ṣe àdáadáa lẹ́ẹ̀ tí ìdàkejì rẹ̀ ń jẹ́ súnà bákan náà ó lè túmọ̀ sí pé ẹni yẹn nìyí àwọn ìṣe kan nínú ẹ̀sìn nínú ìjọsìn ẹ̀sìn tí kìí ṣe orígun tí kìí ṣe ọ̀ranyàn tó dá pé iṣẹ́ àṣegbọrẹ ni tá a bá ṣe àgbàládá tá a bá ṣe ń kọ́ kò sí jìyà ń bẹ̀ ó lè túmọ̀ bẹ̀. tá a bá wo àwọn ẹ̀ka tí súnà tó léyìí àwọn náà máa rí i wípé wọ́n máa níyàn fi súnà lẹ́ẹ̀ nítorí lè túmọ̀ sí yóò mọ lọ bíi méje sí mẹ́jọ ṣùgbọ́n níbàámu sí ọ̀rọ̀ tí àfáwa tí wọ́n fi ṣe àkọlé filhabi alaluzumi sunna sunna abẹ̀yẹn nìyí òun náà ni gbogbo èyí tí anabiwa muhammad sallallahu alayhi wa sallama tí ó mú wá fún wa minal mu'taqadat nínú àwọn àdìsọ́kàn wal ibadat nínú àwọn ìjọsìn wal akhlaq wa suluk nínú ìwà àti ìbálò ìsúmọ́lọ́hún bákan náà nínú ẹ̀ min al ahkam al muamalat min ahkam al muamalat nínú àwọn òfin ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú láàrin ara ẹni eléyìí ni wọ́n máa pè ní as-sunnah àfáà filhabi alalozomi sunna ẹ̀rí wípé ká wáyé má ká dì má ká hold on firmly pẹ̀lú sunna wàtíbá ìmà ká sì máa tẹ̀lé àwọn àìmà àwọn ta ni àìmà òun náà ni àwọn al àwọn ìmáàmù tá a ìmáàmù wọ́n pọ̀ nínú ẹ̀sìn àwọn aṣíwájú wọn lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní àwọn asọ̀hábà tó kérò àwọn sọ̀hábà nàbì kódà láàrin àwọn sọ̀hábà àwọn kan tún jẹ́ ìmáàmù lórí àwọn kan nínú wọn àmọ́ gbogbo àwọn sàábí pátá àìmà ni wọ́n jẹ́ fún àwa tá a wá lẹ́yìn wọn bá a bá wá ń tu wọn láàrin ara wọn a máa tu àwọn al-khulafahu àmọ́ tí wọ́n síwájú àwọn ní àìmà tí gbogbo àwọn sàbẹ̀ yòókù abubakar siddiq umar bin khattab usman bin affan ali bin abi talib radiyallahu ta'ala anhum wa ani sahabati ajma'in. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn náà ní àìmàtu sọ̀hábà àwọn lásìwájú àwọn sọ̀hábà jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó náà bá ti wá ń rin ìlànà ìpàṣẹ àdìsọ́kàn àwọn sọ̀hábà òun náà ti di iman irú àwọn èèyàn bá ní àmọ́ kọ́ṣe wọn àmọ́ tòlítẹ́yìn wọn àmọ́ gba ìmọ̀ lọ́dọ̀ wọn àmọ́ gba ìgbàgbọ́ lọ́wọ́ wọn àmọ́ gba àdìsọ́kàn lọ́wọ́ wọn ìwà wọn ẹ̀kọ́ wọn àmọ́ gba wọn ní ìmáàmù nìyẹn ní ìmáàmù ìtumọ̀ rẹ̀ òun náà ní yòókù tá a dá gbogbo ẹni tí ẹni tí yàn máa kọ́ sí ní gbogbo ọ̀nà ló máa ń pè ní imam tó máa ní hadal alim àfa yìí o imamun tó máa ní imamu ni ìtumọ̀ ẹni pé ọ̀rọ̀ akida ọ̀rọ̀ iman ọ̀rọ̀ bada ọ̀rọ̀ akhlaf ọ̀rọ̀ muamala gbogbo ẹ̀ kò síta wá dọ́dọ̀ ẹ̀ tá à ní bá lọ́dọ̀ ẹ̀ ìmáàmù nìyẹn àmọ́ àwa ń pèèyàn ní ìmáàmù àwa rí i pé àkídà rẹ̀ ńkọ́ kò dáa tó èyí tó bàjẹ́ ló pọ̀ ńbẹ̀ àbí kan jẹ́ ńbẹ́ ńbẹ́ tí ò ti ẹ̀dá nínú àkídà rẹ̀ a máa ṣe ta wílò sifat a máa yí ròyìn ọlọ́run a máa yí lọ́rùn àbúgba kùránì gbọ́ kò gba àdìsí gbọ́ eléyìí ò lè jẹ́ mọ́ báyọ̀ bá ń pè ní ìmáàmù wọn ń tan oná sì ń tanra rẹ̀ òun ni sùwàlì imáàmù wal ladhi yuqtada òun lẹni tó dá sí pé àwọn èèyàn máa ń wò kọ́ṣe mẹ́ńkúlì wájìhìn ní gbogbo ọ̀nà tá a mọ kọ́ṣe ẹni ìṣíwájú. so àwọn àìmà àìmà ìran wọn wọn tún méjì àní àìmàtú àìmàtúlùhúdà wọlé ìdáyà àwọn aṣíwájú nínú ìmọ̀nà nínú ìpènisọ́nà àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam wàlẹ́dínà jáhùn min ba'dihim àwọn tó wá lẹ́yìn wọn wàlẹ́dínà jáhùn min ba'dihim waqtadaw bihim àtàwọn tó wá lẹ́yìn àwọn lẹ́yìn náà tí wọ́n sì kọ́ sí àwọn sàhábà àwùláyé àìmọ̀tul islam àwọn lẹ́yìn ní àwọn ìmáàmù islam tá a máa ń wò kọ́ṣe bẹ́ẹ̀ náà la ní àwọn àìmọ̀tu ad-dalala àwọn ìmáàmù níbi àánú àwọn lẹ́yìn náà ń bẹ ìmáàmù àánú ó ń bẹ aṣíwájú ni ó níbi kí yẹn sọyàn nù ẹ bí yẹn bá lóun lè sọyàn nù yóò mọ tọ ọ lẹ́yìn ni àwọn èèyàn kan sọ àwọn èèyàn nù nípa látara pàṣẹ wọn ìmáàmù náà làwọn náà fún àwọn tí wọn ń bẹ lẹ́yìn wọn bá ń kà nínú àwọn ìran kèfèrí a mọ sọ ìmáàmù lè á lè dọ́là la fìràhón taari yẹn nìyí olùsọ nínú ni aṣíwájú ni fún àwọn ẹni ànú bẹ́ẹ̀ náà ni ibilis bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jama tábà máa kà á nínú àwọn tó ń bá nàbí lògbà táwọn náà jẹ́ ìmáàmù aṣọ nínú àmọ́ ka Musailama Musailamatu al-Kazzab Musailama ìmáàmù náà lòun náà fáwọn tí tó gbà al-Aswadu al-Aswadu al eléyìí náà ìmáàmù náà lòun náà. àwọn méjèèjì yìí wọ́n ń pàpè mọ́ra ìjẹ́ ànábì ọlọ́run lójú ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó yẹ ìmáàmù náà ni wọ́n tàbá wọn lọ táwọn bọ́ lẹ́yìn wọn nìyí àmọ́ka àwọn aljuhud bin dirham àmọ́ sọ jamu bin safwan bẹ́ẹ̀ lọ àmọ́ zulukuwe zulukuwe òun ló pinlẹ̀ ìròrí kàwáríjù ìmáàmù náà lòun náà bẹ́ẹ̀ náà títí títí títí ẹ ẹ mọ̀ sọ amadu tìjáni ìmáàmù náà lòun náà fún àwọn tí ó ta tí ó ti pàṣẹ rẹ̀ kó ìbínú ọlọ́run látara tóun náà fi sáyé lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà láwùjọ wa a máa rí àwọn ìmáàmù náà àwọn ìmáàmù tí wọ́n máa da ọ̀rọ̀ papọ̀ mọ́ra wọn wọ́n máa da lú papọ̀ mọ́ṣápà wọ́n máa da òdodo papọ̀ mọ́ irọ́ wọ́n máa fi dúdú pé fún fáwọn ènìyàn ìmáàmù náà làwọn náà tọ́lá àwọn èèyàn kan ń gbọ́rọ̀ wọn wọ́n sì ń wò wọ́n kọ́sì àmọ́ mùsùlùmí olódodo pàápàá jùlọ ìwọ onísùnnà ó lè mú ní imam àyàfẹ́ tó dáṣí wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ ìjọsìn ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ òfin ó lálàáfíà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò bá ti rí bẹ́ẹ̀ àìmú ní màmù. àfáàní ẹ̀ẹ́lẹ́m rahimakallahu anna sunnata dalil al-Qur'an wọ́n ní lọ́mọ dáadáa kọ́lọ́wọ́n bá kó kí ọ eléyìí ní ti sí àwọn àfáà kan máa ṣàdúrà fún àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ torí pé ọ̀tọ̀ ni ká nìyí kó sì ṣoríire látàrí ọ̀rọ̀ míì tún nìyẹn èyí tí àwọn ọmọ ènìyàn pẹ̀lú àwọn ànábì ọlọ́run àwọn tó gbaṣẹ́ lẹ́yìn wọn àwọn àrólé wọn tó fi lórí àwa kéékèèké èyí tá a níkàápá òun náà ní ká sọ ọ̀rọ̀ ọlọ́run tẹ̀bílẹ̀ òru ìsàlà èyí tá a lágbára ẹ̀ nìyẹn ká ṣe lẹ́kṣọ̀ ká ṣe wáàsí àmọ́ tó bá ti ń di wípé tọ̀ kí wáàsí ẹni yìí káwọn ẹni yẹn kí wọ́n mú lò kò sí lọ́wọ́ wa ọlọ́run ló ní yẹn lọ́wọ́ yahdi man yasha ẹni bá wu ma fi wa yudil bi man yurid ẹni bá sì wu ọlọ́run ní máa torí ìdí eléyìí nígbà a bá wá fẹ́ wá ṣe ń táwa níkápá àti lè a wá fi àdúrà lé lórí a lè ṣe nìkan ló lè kí méjèèjì jọra wọn sọ̀rọ̀ fún inú tí tó kírun kò dá ọlọ́run bò fẹ́ àkànní filẹ̀ rẹ̀ àbí ká tó wá wọn èpè ká tó wá wọn èpè lú bẹ́ẹ̀ kọ́ àdúrà lára fèsì tó mo bẹ̀ lọ́run kọ́nà kò fi rẹ̀ lọ́rùn o ọlọ́run ṣe rọrùn fún ẹ o ọlọ́run gbàdúrà ẹ lórí ẹ o ọlọ́run fọ̀nà mẹ́ o torí pé ká fìyàn mọ̀ náà àlágbára ẹ̀ ká tọ́ka àyànsọ́nà làwa ní lọ́mọ ènìyàn ní ọlọ́run ni máa ń fi ní mọ́nà àfáàní lọ́mọ dájú kọ́lọ́n kó kí ọ anna sunnata dalilul qur'an sunnata rí ni ọ̀rọ̀ anábì ni ìṣe rẹ̀ ni ìwà rẹ̀ ni jama tó fún wa nínú ẹ̀sìn yìí nínú àwọn àlàyé dalilul qur'an òun ni guide fún alukur'ani yẹn pé ọ̀nà tí yóò fi lo alukur'ani tí òfin ní sọnù. So torí pé ìyá máa ka alukur'an a máa lo alukur'an tó tún wá sọnù látara ẹ̀ nígbà tí yóò bá ní gáàdì tá ní gáàdì jẹ̀mọ́ ni yóò gáàdì wa tá a fi rí kur'an lò dáadáa kí wá ní gáàdì náà ni sunna sunna tá a rí yẹn ni ni gaidi gáàdì wa bá a ṣe gbọ́n sí kur'an lè sọ ṣiṣẹ́ tọ́ tí kùránì pè wá sí bá a ṣe lè bá kùránì lò súnà ni iye òdi wọn tí kùránì ní ká ṣe súnà ó mú wá iye àlá rẹ̀ yóò mú wá àwọn nǹkan míì tó bí papọ̀ nínú alukùránì súnà ó fọ́ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ làwọn míì tí kùránì fọ́ sí wẹ́wẹ́ súnà ó di papọ̀ gbogbo tí fi lè ṣorí ibú ṣàgbákò kò bínú ọlọ́run jìnnà síkè ọlọ́run látara ìṣí kùránì gbọ́yé sunna anabi sallallahu alayhi wa sallama yóò máa yànnàná rẹ̀ fún wa torí ẹ̀ olùlọ́wọ́ bá fẹ́ sọ fún wa nínú àyà min al-Qur'an al-Karim ọlọ́ni wa anzalna ilayka dhikra ọlọ́ni a sọ al kalẹ̀ fún wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ mi wa anzalna ilayka al-kitab ọlọ́run ní aṣọ tíra kalẹ̀ fún ọ yẹn lálẹ́ kùrọ̀hánì litubayyina linnasi ma unzila ilayhim kí wà nábì lè bá lè máa ṣàlàyé fún àwọn ènìyàn ìtọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wọn tó bá lè máa ṣàlàyé fún àwọn ènìyàn ìtọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún wọn ọlọ́run ti sọ lálẹ́ kùrọ̀hánì bẹ́ẹ̀ ló ti wáyé wa kó láti gbọ́ yé ẹ̀hẹ́n tánàbí sallallahu alayhi

ìgbà tí ìràwọ̀ tó bá tàn mànàmáná tó spread out tó tàn òun fi gbóra máa bọ́lẹ̀ sọ́ọ́hìbò kan wà máa wà wà ànábì yín kò sọnù gbóhùn bẹ́ẹ̀ sì ni kò ṣẹ́ kò kùnà wà máa yá ń tẹ́kù wá nílé hawa kì í sọ ìrọ̀ kì í sọ̀rọ̀ látẹnu rẹ̀ tí ó wàá jẹ́ ọ̀rọ̀ tó wù ú ọ̀rọ̀ fẹ́ẹ́ nú rárá in huwa illa wahyun yuha ọlọ́run gbogbo tó bá sọ fún yín ẹlọmọdájú o òun ọlọ́run lòun ránṣẹ́ sí i torí ẹ alukur'an tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún ọlọ́run wa ránṣẹ́ sí i náà bákan náà láti máa ṣe àlàyé tí ń bẹ nínú alukur'an fún wa. jama kílẹ̀fẹ́ sọ tí ń bẹ nínú alukur'an tí ò yé èèyàn tánàbí sallallahu alayhi wa tí ò sì fún wa ní àlàyé lórí ẹ̀ àmọ́ bí yàrá bá ní èèyàn lo súnà láti lè fi gbọ́ alukurani yé pé n tó ń fẹ́ lò òun náà ni alukurani nìkan kurani sangiliti àwọn kan bẹ nílùú Ìbàdàn orúkọ ọjọ́ wọn nìyẹn alukurani sangiliti orúkọ sáyẹ́tì wọn nìyẹn yẹn ni pé kurani nìkan làwọn máa lò wọn làwọn ò lo súnà jẹ̀mọ́ láì sílẹ̀ méjì ẹni bá dúró bẹ́ẹ̀ ẹni yóò wọná ẹni tí sọnù bóyá ó ti ní kúránì kan ló fẹ́ lò tọ́lọ́mọ bó sì sọ kúránì kan kalẹ̀ torí ẹ̀ alukurani àti sunna ṣangiliti ni ìṣe kúránì ṣangiliti kódà sunna tá a fẹ́ lò gan nìyí àgbọ́yé àwọn sọ̀hábà àgbọ́yé àwọn sálàf lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì eléyìí náà nìyí nínú àwọn kókó ìpínlẹ̀ ìmọ̀ ni táà lè fọwọ́rọ́ sẹ́yìn àìjẹ́bẹ̀ èyí ò fẹ́ máa níyàn gbàgbọ́ yí ẹ̀sìn ju àwọn sàábì ànábì lọ jama kò sì rí bẹ́ẹ̀ a lè gbọ́ ọ̀rọ̀ yìí tó àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam ká ti sọ pé a gbọ́ yé jù wọn jù bẹ́ẹ̀ jù wọn lọ nínú ẹ̀sìn islam torí ẹ̀ tábà sí ìfẹ́ náà Kùránì tábà níbi gáìdì ẹ̀ ìyẹn ni tí ó gáìdì wa lórí àgbóyè àìsí máa padà sínú súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam bí àpẹẹrẹ ọlọ́run ní fáńkì hu máa tọ́ bàlà kún bí náà nìsa ọlọ́run ní ẹ fẹ́ nínú obìnrin tó bá wù yín tọkàn yín yàn masna waruba àwọn kan bá dé náà bẹ̀rẹ̀ sí ní multiply masna two wasulasa times three waruba times four two times three six six times four twenty four ẹ bí mo ṣe calculate ti ṣe àwọn méjì nìyí máa tuna méjì méjì méjì méjì méjì wàsùláta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta wàrúbà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin wọn kà yàwó ẹlòmíì nìyí ìyàwó ẹlòmíì lé ní hundred àbákan náà máa ń gbé ní bàbá mi dá o ti kú nísìnyí ó ní ìyàwó eighty nine sí eighty six ó sì bímọ one hundred and fifty plus àwọn kan ti ní skul fúnra wọn wọn ti di skul dẹ̀nà uh, ibi tó ń sá sí òun náà ni mọ́tínà fásilá sáwà rúbà torí pé àyà yẹn nìyí wọn ò ní díẹ̀ líìlì wọn ò gba torchlight wọn ò gba gáìdì rẹ̀ wọn ò gbá àwọn tábà padà sínú ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam tábà pè ní sunnah a mọ̀ mọ̀ pé rárá o lẹ́yẹ júzùlé ahadin kò tọ́ fẹ́ nìkan kan àǹtakùnà máàhù kó máa bẹ pẹ̀lú èèyàn fáwọkọ̀ àrùbà ẹni tó ju obìnrin mẹ́rin lọ níyàwó mẹ́rin kò gbọdọ̀ máa bẹ pẹ̀lú wa ìyàwó mẹ́rin ló pọ̀ta lè dín anábà muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn sọ̀hábà tí wọ́n ní márùn-ún tí wọ́n ní mẹ́fà tí wọ́n ní jù bẹ́ẹ̀ lọ nígbà wọn gbà sílámù nìyí wọ́n mú mẹ́rin wọ́n fọwọ́n yòókù lẹ́yìn so dẹ̀líìlù nìyẹn wọ́n pe dẹ̀líìlù òun nìyẹn dẹ̀líìlù nílẹ̀ kùrùhán al-karim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní ọlọ́run ní wàkúlù wàṣírọ́bù ọlọ́run ní ẹ jẹ ẹ mu hatta yatabayyana lakum al-khaytu al-abyad min al títí tí khaytu òwú dúdú tí ó fi hàn tí òwú funfun tí ó fi hàn nínú òwú dúdú àwọn sàhábà arí nínú wọn wọ́n máa ti ń jẹ sàárì àwọn amú thread black thread àti sórí pílò àwọn amú white thread àti sórí pílò tẹ̀gbẹ́ white náà máa ń di black nínú òkùnkùn wọ́n máa jẹun lọ jẹun jẹun jẹun wọ́n máa ti rí pé ah ok white ti ń gbé white jáde wọ́n máa dànù dúró gbàtà wọn gbọ́rọ̀ yìí alábì wa ni a kìí ṣe white thread àti black thread ntọ́nà tó ń sọ òun náà ni òkùnkùn òru àti ìmọ́lẹ̀ àárọ̀ ìyẹn ní alifájì alifájà rí ló ń sọ hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad hatta yatabayyana lakum tulu'u al-fajr tí alifájà rí ó fi kílẹ̀ sí yín tánà tí tọ́lọ̀ sọ nìyẹn ẹ rí pé súnà òun ni dẹ̀líìlù létí ẹ̀hẹ̀n súnà ló ń kọ̀ǹtró áyà yẹn ní ẹni tí yẹ káwa dìmú lágbọ̀ọ́yé jàmá mùsùlùmí ó wá pọ̀ bẹ́ẹ̀ yá ayọ́ ẹlẹ́dínlá àmànú kúkúrú láhà síkíránṣẹ́ ti ra wàsábì húhù búkúrátán wà fìlà wọn lẹ́yìn onígbàgbọ́ òdodo kúkúrú láhà ẹ máa ohun ọlọ́run síkíránṣẹ́ síra lọ́pọ̀lọpọ̀ kí ni tuma zikiru méjì ni àkọ́kọ́ nínú tuma zikiru ni pé ohun ọlọ́run bá ti ń pẹ́ láti ẹ̀ kó o ṣe máa ṣe ìmọ̀ apá òfin ọlọ́run ọba mọ́ ní gbogbo kọ̀ǹdíṣẹ̀ tó bá bára wa zikiru ni àbí wọ́n fẹ́ fún ọ lówó èlé àtàlẹ́ ah ọlọ́mọ ni ò dáa bàbá gbélé làbá gbà zikiru náà nìyẹn aná sí ọlọ́run gbélé ni ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì òun náà ni zikiru ká máa ṣe àtàrò ká máa yin ọlọ́run àfọ̀mọ́fọ́ ọlọ́run subhanallah alhamdulillah wàlá ilá ilọ́lá wàlá akíbarú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ni ibẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọnù lórí rẹ̀ wọ́n mọ̀ kóra wọn jọ ní jimajima alamita alamisi sunday sunday ara rẹ̀ ní ẹ̀ èyí tẹ̀ ń gbọ́n bẹ́ẹ̀ dì láyà nàbí sallallahu alayhi wa sallam wọ́n yẹ kóra wọn jọ báwọn láyà nàbí sallallahu alayhi wa sallam wọ́n yẹ kóra wọn jọ bẹ́ẹ̀ ẹ̀yà ẹ máa ṣàfọ̀mọ́lẹ̀ kan náà la ilaha illallah la ilaha illallah ànàmá làwù sàlámù kọ́wùlà mẹ́rọ àbẹ̀rẹ̀ ìmẹ̀ àlámù kọ́wùlà gbogbo ẹ̀ ò sí. àmọ́ náà bá rò wọ́n àwọn tí wọ́n ń ṣe náà ayé alukùrán nìkan ni wọ́n rọ̀ mọ́ àmọ́ tí wọ́n rò mọ́ ẹ̀ nìyí wọn ò gba torchlight yẹ ni wọn fi nímọ̀ nípẹ̀ wọn ò gba guide yẹ ni wọn fi rí lò dáadáa ó ṣe rí gẹ́rẹ́ káàkiri gbogbo àwọn àdáadáa lẹ́nu yẹn wà á ná ha la tó dára kó bẹ́ẹ̀ kìyàs ẹ̀rí súnà tá à ń sọ yìí súnà àdìsọ́kàn ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìwọ ọlọ́run ẹ́ àti àwọn nǹkan míì tí ó mọ jáde sọ́kàn wa láàtò dára kó bẹ́ẹ̀ kìyàs àyè máa fi ìkan wọn kan àyè máa fi ìkan ká fi kan wọn ni ẹ́ẹ́ tó bá dá sí pé òkè bọ́lá wọn bá fi ń jẹ́ báyìí òkè ànábì náà gbọ́dọ̀ mọ̀ jẹ́ báyìí rárá kìyà àsìnù analogical deduction kò wọlé níbi táǹpẹ̀ ní àkídà kò wọlé ń bẹ̀ o bẹ́ẹ̀ ni fẹ́ẹ́kì níbi ọ̀rọ̀ fíkìú ẹ̀hẹ́ ó wọlé a lè máa fi ìṣe kan nínú fíkìú ká wọ́n ìṣe míì àbí níbi àkàm bá a ṣe ń fi sìgá nílẹ̀ pé haramu ni látara pé ọlọ́run ní ẹ mọ́ para yín sìgá sì máa pa ni tó bá rí bẹ́ẹ̀ ájìnà sí ti máa pààyàn sìgá máa pààyàn ájìnà sí ìgbà mímu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọmọ́ mùsùlùmí torí ẹ̀ tó fi dá sí pé tó bá ti di bí ọ̀rọ̀ àkídà àìlò kìyàs láàmàjá àìlò kìyàs fi ọmọrò lè àkàdé àwọn fi ọmọrò lè àkàdé yàrá kò sígbà láàyè fún alkiyaf ká fi nǹkan wọn kan ká fi tó wà ńlẹ̀ ká fi wọn tí ò sí ńlẹ̀ látara yìí pé n tó wà ńlẹ̀ òun náà nírú nǹkan tí n tí ò sílẹ̀ ní ká wọn wọn ara wọn eléyìí ò sí nínú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ fíkìw ọ̀rọ̀ hukumu òun ló wà ẹni ẹ ẹ tó bá dá sí pé ẹ ọlọ́run máa ń bẹ lórí ara sí ó ń bẹ́ẹ̀ ah, tọ́ ọlọ́run jókòó bá ti máa jókòó náà nù ah, ara kò sí kìyà síbẹ̀ ó ṣe wọlé kó mọ̀. wàlẹ̀ àtúrò kan tó bẹ̀rẹ̀ òkòlù bẹ́ẹ̀ lọ́rọ̀ akídà àyè máa gbà á àyè ti làákà ìṣòṣùn wọn gbígbà rẹ̀ anìkọ́lọ́ ah, máa ń bẹ lórí ara sí ẹ̀ kò bá làákà ìmù eh, ṣé ó bá làákà ìmù sá ọlọ́run máa bọ́lẹ̀ ní gbogbo òru á bọ́ sílẹ̀ kí sánmà ilé ayé báwo ló ṣe bá làákà yìí mu wọn ní sọ wà lọ́jíkà <laughs> àbíkílẹ̀ mọ́ pé wọn ní kò bá làákà yìí ọ̀rọ̀ làákà yìí kọ́ la fi máa gba ní tó bá ti pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn làákà yìí kọ́ ní tá a fi máa gbà sọ́lọ́ ń sọ sánábì sọ sẹ́nu àwọn sọ̀hábà kò lé lórí bí kan nínú mẹ́rẹ̀ẹ̀ta ibà tilẹ̀ fi nílẹ̀ jẹ̀mọ́ ó dòun náà nìyẹn á gbàgbọ́ bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run wá sọ àbánábì ló sọ àbáwọn sàábì lẹ́nu kò lé lórí àtúnwá gbé sí làákàyè wọn náà gbé sí làákàyè tó bá làákàyè mu làákàyè wọ́n mẹ́ ṣé làákàyè ọmọ ènìyàn tó fú yẹ́ yìí tí ó mọ̀lá tí ó mọ tó wúlò fún àwọn tó ń gbó jùbí làákàyè wọn ló kù wọn síbẹ̀ àbí làákàyè wọn náà ni àwọn tó ń pààyàn làákàyè wọn ló kù wọn síbẹ̀ torí ẹ̀ wàlá tó kàn tó ń bẹ okun àìgbà ìgbàgbọ́ àkídà àìgbà látara làákàyè kámátara wa jẹ ẹ ọlọ́run ni wá sí àkùrùsí yòó sàmáwáàtì wàlá ọlọ́run kùrùsí yòó òun ọlọ́run kùrùsí yòó òun náà ni mọ́ọ̀dẹ̀ mọ́ọ̀dẹ̀ yìí kọ́dà mẹ́yìn arrahman ibi tí ọlọ́run ọba tó gbẹ́sẹ̀ rẹ̀ méjèèjì lé lórí náà ń pè ní kùrùsì ọlọ́run ní ẹ̀rí kùrùsì yẹn nìyí ó fẹ́ ó fẹ́ ju sánmà méjèèjì ilẹ̀ méjèèjì lọ padà ah, does it make sense tó ní làákàyè tó bá làákàyè musa bí yàrá tó sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹni yẹn fẹ́ sọnù ó fẹ́ sọnù ó fẹ́ lọ àlọ́ ọ̀dẹ́ ó fẹ́ rìnrìn àjò àárín ìdè yóò sọnù tí ò ní mọ ọ̀nà ilé mọ́láyáyé torí ẹ̀ sọlọ ló sọ kùránì ló sọ àdìsí ló sọ ìjìmọ̀wọ̀ àwọn sàábà ló fi rinlẹ̀ ó ti dòun nìyẹn láti fáìnà àìmọ́ ṣe fanfà lórí ẹ̀ àìmọ́ ṣe ẹ does it make sense ọlọ́run ló wù lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọwọ́ ọwọ́ sórí ah. làkàyè kọ́ ọlọ́run kó lọ́wọ́ rárá làákàyè kan kò nídìí làákàyè mọ́ torí pọ́lọ́ gangan fúnra rẹ̀ ló sọ fún wa pé òun lọ́wọ́ èyí táwọn ò ní ṣe òun ni ká máa ṣe àfiwé àtẹ̀síbí ká máa wá fi ọwọ́ ìkan nínú àwọn ẹ̀dá ká máa fi wé ọwọ́ ìkan ká máa fi wé ọwọ́ ọlọ́run ọba dẹ́dà ọwọ́ wa dàbí ọwọ́ ọlọ́run àìsàn báwọn ọwọ́ ọlọ́run dàbí àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ torí ní tẹ́ ẹ̀ bá rí gan-an a lè fi wọ́n wéra wọn torí ẹ̀ àwọn àpẹẹrẹ lè pé láàtò ọ̀kàgbó bẹ́ẹ̀ òkò làákàyè kọ́ láti máa mọ́rọ́ gbàgbọ́ o gbẹnikẹ́ni tó bá wọ pé làákàyè kọ́ máa mọ́rọ́ gbàgbọ́ ẹnìyẹn yóò sọnù wà ìnàmà híyà fẹlẹ̀ ètè bá ilẹ̀ ìmà àfààní ìntàfi máa mú ọ̀rọ̀ gbàgbọ́ òun náà ni ìmọ̀ tẹ̀lé ìpasẹ̀ àwọn aṣíwájú ó lórí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam.

tó dájú pé n tí àwọn sọ̀hábà bá ń bẹ lórí ẹ̀ lábọ́dọ̀ gbagbọ bẹ lórí kò tó fà wípé ọlọ́run yìí wọn ní alukurani ni ọlọ́run ròyìn wọn ọlọ́run ní fàbáṣír ọlọ́run ní wọn muhammad sallallahu alaihi wa sallam fún ìbáàdíyà lẹ́dínà àwọn òun ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ alẹ́dínà lẹ́nu àwọn tí wọ́n mọ tẹ́tí gbọ́rọ̀ tó bá ń sọ fún wọn fáyà tẹ̀bi ìhúnà hasana tí wọ́n sì máa ń lo ọ̀rọ̀ tó ń sọ fún wọn tó dáa wọ́n máa lò ó. ulaika alladhina hadahumullah ọlọ́run láwọn ènìyàn lò wọ́n láwọn bá ti fi mọ̀ náà. wa ulaika hum ulul albab àwọn eléyìí gan ló ń là káyìí. jama wa amara ibadahu ọlọ́run tó wá pa àwọn ẹrúsìn rẹ̀ láṣẹ ọlọ́run ní wa wa anna hadha sirati mustaqima ọlọ́run ní wa anábì máa sọ fún wọn hadha sirati ọ̀nà tí wọn ọlọ́run fi wá anábì lé lórí òun lélẹ́yìí o sirati sirat way path road nàpẹ̀ ní sirati nìyẹn sirati my path my way ọlọ́run ní wa sọ fún wọn àna hada sirati ọ̀nà mi lélẹ́yìí o tọ́nà ní máa rìn tí sì máa kó yín sẹ́yìn láti rìn yín mustaqima kí n dúró ṣinṣin lórí ọ̀nà yìí o fattabi'uhu ọlọ́run nítọ́ ẹ̀yin náà ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀ fattabi'uhu ọlọ́run ní kẹ́ ẹ tẹ̀lé ẹ ní màmú yín ẹ gba muhammad sallallahu alaihi wa sallam ní màmú ẹ gbà láṣíwájú ẹ wò kọ́ṣe àwòkọ́ṣe ni inú ọ̀rọ̀ nínú ìṣe nínú gbàgbọ́ nínú ìjọsìn nínú ìwà fàtẹ́bìrúhu ọlọ́ni ẹ gbà ẹ tẹ̀lé e lódìdí wàlá tẹ̀tẹ́bìrú àṣubúlà ọlọ́ni ẹ mọ́ tẹ̀lé àwọn ṣubúlà àwọn ọ̀nà ọ̀gbẹ́ ọ̀nà àlọ́ọ̀dé ọ̀nà àlọ́ọ̀dé tí ó bá mọ́ ọkọ̀ báyìí. alọ́ọ̀dé tí wọ́n ti máa lọ́ọ̀dé ẹ́ òní tó máa lọ tí òní dé alọ́mọdé ẹ̀hẹ́n àwọn ọ̀nà tí múyàn wo náà torí nígbà míì ẹlòmíà máa sọnù tí ò ní padà mọ̀nà mọ́ láyéláyé ọ̀nà nù wọlé ọlọ́ọ̀ni ẹ jẹ̀mọ́ àti padà sọ́nà òdodo kò ní fẹ́ rọrùn àfẹ́ni ọlọ́run bá ṣàánú ìmọ̀ mú yìnyín wọn ń tààrà ọ̀nà ní gbọ́ sínú náà ni. bí kún ánsẹ̀bí ilé ọlọ́run ní àwọn ọ̀nà yìí ọ̀nà ọ̀gbẹ́ yìí yóò mú kúrò kúrò lójú ìlànà ọlọ́run ọ̀nà ọlọ́run ọ̀nà kan ṣoṣo. wà bí ọlọ́run òun fi ṣe wáàsí ni o òun fi ń ta yín jí ni o òun fi ń ṣèkìlọ̀ fún yín ni o la'allakum tattaqun ọlọ́run ní tẹ́ ẹ bá fi lè gba wáàsí yìí ẹ jẹ́ ní ìpayà ẹ jẹ́ ní ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ àyù ọlọ́run. anagba muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí afáwọ abdullahi bin mas'ud ẹ̀rọ àwọn sàhábà nàbì ṣe mú wa. òní khatta lana rasulullah sallallahu alayhi wa sallam khattan òní ẹ̀rí ànábì ó nínú ẹgbà wa tí ibnu zamani náà mú wa ó ní wa hadathani abulhasmi wahab bun masarra alhijazi an abi abdullah muhammad bin wadah an musa bin muawiya asumadi asumadihi an bin mahdi قال حدثنا حماد بن زيد عن عاصم عن ابي وائل عن عبد الله بن مسعود قال جماعه اني طلب في شهر امي يعني اسلام اسلام محمد صلى الله عليه وسلم طلب في شهر هو في شهر نو اوان به جماعه اني كنا قلنا لي اسناد العلم اسناد العلم الى قائلهم كافي ما تصدو اني تي اغبا مولدو ẹ̀rí ìyẹn ni dánpẹ̀ ní chain of transmission kò síbi tẹ́ẹ̀tì rí àfihàn Islam kò sí o bí tẹ́ẹ̀tì rí àfihàn Islam jìbìrìlù gbà lọ́dọ̀ ọlọ́run ànábì gbà lọ́wọ́ jìbìrìlù sàábì gbà lọ́dọ̀ ànábì tábì gbà lọ́dọ̀ sábì tábì tàbí gbà lọ́dọ̀ tábì yìí tábì tábì tábì tàbí títí títí bẹ́ẹ̀ sì máa tónù ọlẹ́bí máa gbọ́ àdásánà àdásánà àdásánà àdásánà ìtumọ̀ ẹ̀nìyẹn láti lè fi chain of transmission pé no ìmọ̀ye nìyí ó wà connected ó sì rinlẹ̀ ẹ lè rí nìkan kan àfinú Islam Abdullahi bin Mas'ud oní kọ́pọ̀ lẹ́nà Rasulullah sallallahu alayhi wa sallam olóṣèlú muhammad sallallahu alayhi wa sallam ó fa ìlà kan ó fa hasan ó fa thumma qala anábìwá sọ báyìí pé hadha sabilullah ó ní ìlà kan tó ń fà tó lọ tààrà yìí òun ni ọ̀nà ọlọ́run tọ́lọ́run fẹ́ kó ní kálukú wa kárìn thumma khatta khututan an yaminih wa an shimalih lẹ́yìn ànábì wá fa àwọn ìlà tó pọ̀ sọ́tún sósì rẹ̀ ó fà sọ́tún báyìí ó fà báyìí ó pọ̀ òsì náà òun náà pọ̀ àmọ́ tààrin yẹn nìyí ẹyọ kan náà ni tó dẹ̀ lọ straight wàkọ́ọ̀lù ànábì wá sọ báyìí pé káàdì yìí sóbólón ṣe rí àwọn ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn sóbólón ọ̀nà ọ̀gbẹ́ ni wọ́n sóbólón ọ̀nà àrùn ni wọ́n sóbólón ọ̀nà tí yẹn máa ń múyàn wọ náà òun náà ni ala kulli sabili tẹ wá mọ̀ lórí àwọn ọ̀nà igbó yẹn nìyí lórí ẹ̀kọ̀ọ̀kan nínú wọn ṣètọ́ọ̀nù yẹ́dẹ̀ eré yìí ṣètọ́ọ̀nì bẹ́ẹ̀mẹ̀ ṣètọ́ọ̀nì kọ̀ọ̀kan bẹ́ẹ̀mẹ̀ tí ń pè yàn sí. ẹ gbọ́ ọ̀nà tànábìlẹ̀ ẹ̀kan eléyìí ṣé wàá rí lọ́tún ló ti wá pọ̀ ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà yẹn nìyí wọ́n ní ìmáàmù tó náà pàwọn yàn síbẹ̀ ànábì ló gbólóhùn ṣe tọ́ọ̀n àwọn tí máa mú yẹn ṣe lọ́n tí máa mú yẹn takò òfin ọlọ́run ànábì sallallahu alaihi wasallam nígbà mi ni ó ní man ajabahum ẹnikẹ́ni tó bá jẹ́ pé pẹ̀lú ìmọ̀ bú àwọn ìmọ̀ bú àwọn sàhábà ìmọ̀ sí pẹ̀lú àwọn sàhábà àwọn ìtọ́lọ̀ bá ní ayọ́nú sí tọ́lọ̀ ní àmọ́ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún wọn pẹ̀lú àwọn sí pẹ̀lú wọn lọ gba ìsìláàmù lọ́wọ́ lọ́wọ́ rọ́fídọ̀ ẹ rí pé ẹ wọ́n mú yàn kúrò nínú faifan wọ́n fi hàn sínú ẹ sínú bọ́ǹbù ni jama lẹ́yìn ànábì wa ni wàá nà á dá sí rọ́ọ̀tì mustaqima fattabi'uhu anábì wa ka ayé alukoran tó lọ́ba ní ọ̀nà wọn lọ́run lè léyìí ẹyọ kan ni o ká tẹ̀lé o ẹ̀ ká má ní àwọn ìlànà tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́tún lọ́sì. wa qala ibnu mahdi qala ibnu mahdi rahimahullahu ta'ala nínú àwọn àgbà fáàní ó ní wa haddathani mansur bin sa'd qala sami'tu al-hasan yuhaddithu an-nabi sallallahu alayhi wa sallam qala man raghiba an sunnati falaysa minni. أنا نبي صلى الله عليه وسلم أنا بلا نكاني تبات لي نوري كروني بي لأن وسنة وان نبي أن إنكو أنت بوريني وفي كوش وان نبيو باني وقال ابن مهدي قال وحدثنا مبارك بن بن فضالة عن الحسن عن ابن عن أبي الحسن عن الحسن بن أبي الحسن أنه قال qala sallallahu alaihi wasallam ní amalun qalilun fi sunna iṣẹ́ díẹ̀ tí yàn bá ṣe nínú sunna tá a bá ṣe pẹ̀lú sunna tá a bá ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam khairun min amalin kathirin fi bid'atin eléyìí ni ó lóore ju iṣẹ́ tó pọ̀ tá a ṣe pẹ̀lú bídíà lọ. Allahu akbar. tẹ̀bá sí wẹ́ẹ́sì ìpọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sábà máa ń dara ọlá tánà bíbá ti di láàárọ̀ yóò ṣe àkàm alihamdulilayi ayana bada máa mẹ́ta náà wáyé lẹ́yìn lọ́sọ̀rọ̀ ok nígbà tó bá kírun tán yóò fi ṣe àkàm sọ̀bà àbí lẹ́yìn ẹ̀kọ́ yóò bá dákẹ́ èdè wípé lẹ́yìn pípọ̀ ń ṣe àṣe lọ káàkiri subhanallah ẹ̀hẹ́n ànábì epo àwọn èèyàn jókòó ẹ bá a ti máa rí tó pọ̀ káàkiri èdè ní sunday ọjọ́ àtàlátù bídíà ni ẹlòmíì ò wá lọ látàárọ̀ dalẹ́ bó ṣe náwó sí bẹ́ẹ̀ náà ló ń nára sí ló ń nẹ́mí sí ẹ gbọ́ amalon kọ̀lìl kíyàn ṣe súnà nábì tó kéré sallallahu alayhi wa sallam khairun min amalin kẹsìrì sí bídíà tì ó lóore ju ká ṣiṣẹ́ tó pọ̀ pẹ̀lú àdádálẹ̀ lọ. وقال حدثني أبي رحمه الله تعالى عن أبي الحسن علي بن الحسن عن أبي داود عمر بن حوسة عن إياي بن سلام قال حدثني الخليل بن مرة الودعين الودين بن عطاء المقهول قال قال صلى الله عليه وسلم أنا النبي صلى الله عليه وسلم السنة سنتان السنة سنتان هنا يري سنة مجي لواو sunnatun fi faridatin òun ni sunna níbi ọ̀ràn yàn àlàáfíà bí yà húdà bí yà bá mú lò ẹni ẹjọ́ ni ẹjẹ́ ni ìmọ̀nà wàtárìkù wà dàlálà bí yà bá gbé jùlẹ̀ ànú ni o wà sunna tó fi rẹ̀ fàrídọ̀ sunna mi ń bẹ tó wọ́n yé ṣe ọ̀ràn yàn àlàáfíà bí yà fàdílà ká ṣe ọ̀la ni wàtárìkù wà lè sàbẹ̀ fàtíà. bẹ́ẹ̀ sì ni ká ká má ṣe ká gbé jùlẹ̀ eléyìí náà nìyí kì í ṣe ẹ̀ṣẹ̀ jama mùsùlùmí lẹ́yìn náà ọ̀kọ́lá yáhà bùn yáhà ọ̀kọ́lá yáhà kọ́lá ọ̀hádẹ́fẹ́ ni àṣọ bùn ẹ̀mọ́rù bùn ثابت bùn قيس عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن عرباد بن صارية قال قال صلى الله عليه وسلم كل بدعة ضلالة arábìnrin gbogbo àdádálẹ̀ pátá ẹ́ dọ̀làálà ànù ni eléyìí níjọba tó gbọ́yé tiẹ̀ dọ̀làálà yẹn ni òun ti jí kúfúrú dọ̀làálà ó lè jẹ́ dọ̀làálà látara tó tí ó sọ̀yàn di kìfìrí ó lè jẹ́ dọ̀làálà tó sọ̀yàn di kíni ẹlẹ́sẹ̀ tó ní múyàn kúrò nínú Islam lòun bá kúkú gbé sórí kúfúrú tiẹ̀ ló fi mọ́ sọ wípé kúlù bídíà tí kò fòrò gbogbo bídíà gbogbo bídíà ńkọ́ kò fòrò ní anábì ò sọ báwọn anábì ní kúlù bídíà tí dọ̀láàlà anábì ní gbogbo dídá máa ń pè ní bídíà àdádálẹ̀ anábì ní àánú ní gbogbo ẹ̀ àmọ́ kò túmọ̀ sí pé gbogbo tí gbogbo àdádálẹ̀ náà ní máa mú yàn kúrò nínú Islam eléyìí ò túmọ̀ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ káwọn náà jìnnà sí àánú ká jìnnà sí àdádálẹ̀ ìwọ̀nba tán láì ẹ̀sìn pọ̀ ńlẹ̀ kọjá wórówóró bẹ́ẹ̀ la ti ṣe nínú ẹ̀sìn ta tó ń fi ta tó ń fi kún bẹ́ẹ̀ la ti ṣe nínú ẹ̀sìn jàmá mùsùlùmí so eléyìí ó jẹ́ nínú ẹ̀kọ́ tí Ibn Abi Zamani tó fẹ́ fún wa tó ṣe àǹfààní fún wa wa qala Yahya qala haddathana al-Hasan bin Dinar. عن الحسن قال قال رسول صلى الله عليه وسلم أنا نبيني على هل أعفى رجل يكذبني أنا بني آه أبي وأبوني سيئا لما قرموا النبي صلى الله عليه وسلم وهو متكئ ولا حشايا كنا ó tún rọgbọ fún ó dẹngẹ póòsì báyìí lórí àga sófà ó wá ń parọ́ ó dánábì ò sọ òun sọ dánábì ló sọ. yàbùlùbù wul haditha anni irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun ànábì dé ti gbọ́ rẹ o fọyọkùn yóò máa sọ báyìí pé yá ìwà náṣù ẹ̀yìn ènìyàn kitabullah kùránì nìkan ni ẹ gbá mú o kùránì nìkan ni ẹ máa lo wàdàrú náà min hadithi rasulullah sallallahu àwọn òòlù náà bí o alẹ́gbẹ́ nìyẹn gbọ́dọ̀ máa nàbẹ̀bí bẹ́ẹ̀ lọ́lọ́run ti fi kùránì àtàdé ti ránà bíi torí ẹ̀ nínú àwọn àánú nìyẹn àáfàá tó bá ti ń sọ pé rárá kùránì nìkan lòún mọ̀ fi ṣe wáàsí òun ò nídìí súnà òun nídìí àdìs jẹ̀mọ́ tẹ́ bá ń bẹ lórí ìjókòó ẹ dìde o kẹ́ máa sámárà tàn lọ o ẹ kó bàtà yín eré tọ́ba ní kí ló dé wa ní àá nífẹ̀ẹ́ sórí ibú ni torí pé irú àwọn ni bẹ́ẹ̀ nígbà míì ẹnu wọn máa dùn wọn máa sìyàn lọ́nà wọn máa sìyàn lọ́nà wọn máa dá ìrújú lẹ̀ ambiguities wọn á dálẹ̀ lórí ọkàn èèyàn ẹ èyí wọn máa lọ máa dára ẹ láàmú nílé bá ah, òótọ́ tiẹ̀ ni àti lè rí bẹ́ẹ̀ ó mọ̀ rí bẹ́ẹ̀ àti kò rí bẹ́ẹ̀ wàhálà bẹ̀rẹ̀ nìyẹn wọn á di pé yẹn náà gbọ́ ìyẹn lo kùránì má àbí yẹn lo súnà má tó bá rí bẹ́ẹ̀ ìgbélé yìí ni agbọ́dọ̀ jìnnà sí i anabi sallallahu alayhi wa sallam آه، ابن أبي زمانين وقال وحدثني إسحاق بن إبراهيم عن عاصم بن عبد العزيز عن يونس بن عبد الأعلى عن عبد الله بن وهب قال أخبرني الليث عن يزيد بن أبي حبيب عن عمر بن الحشج عن عمر بن الخطاب وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أمرني سيأتي قوم سيأتي قوم ó láwọn kan ń bọ̀ wá dé lẹ́yìn táwọn tàbí bá ti lọ tán bí mutashabihil Qur'an wọ́n mọ̀ wá mú wá fún yín àwọn ọ̀rọ̀ tó fẹ́ rújú nínú Qur'ani a máa ń pọ̀ wọ́n ní ayatun ó fẹ́ rújú in the sense wípé bá a ti fẹ́ gbọ́ yé nìyí ó fẹ́ ní problem díẹ̀. Yeah kùránì pín sí méjì a ní àyàtú mutashabihat a dẹ̀ ní àyàtú muhkamat ọlọ́ni fasọ́lì li rabbika wanhar kí ni ìtumọ̀ yẹn fasọ́lì ẹ ẹ bá ń tú fasọ́lì li rabbika fasọ́lì li rabbika kí ni ìtumọ̀ yẹn lọ kí inú fọlọ́wọ́n bá rẹ àbí tí ẹ rújú ẹ kókò rújú àwọn tí ò bá ti rújú báyìí la máa ń pè ní àyàtú muhkamat. ó pọ bẹẹ. A àwa ní àwọn àyà kan tó yẹ pé mùtàṣà àbí háàtì ni wọn, àwọn eléyìí ni ah, a abakọ rí báyìí abẹ́sẹ̀ abákan ni yádùn lọ́wọ́ fáfá ẹ̀dí yín ọlọ́run ní ọwọ́ òun ọlọ́run bẹ lórí ọwọ àwọn sọ̀hábà ọwọ ah, ọwọ àmọ́ ọwọ sàábì ṣe tí àyà ó ọlọ́run ní yánú ìwọ nuha ismail fúlíkà bí ayú nínà lọ́kàn ọkọ̀ ojú omi à ń fi ojú wa wù ẹ́ ojú ojú tiwa lórí kóńgbàkóńgbà yìí sọ́nà náà wà lójú náà ni wàhálà bẹ̀rẹ̀ nìyẹn ẹni pé kò clear ó fẹ́ fún wa ó fẹ́ mú wa kó sínú pápẹ́ ní exoteric knowledge àwọn ìmọ̀ tó pamọ́ bóyá láti wá yanjú ẹ̀ àkọ́kọ́ tó ní pé sórí àwọn ntasabihat tó o bá ti fẹ́ gbọ́ yé sílẹ̀ mọ́dà ẹ̀ láàmú àwọn muhammad máa lo àwọn eléyìí lọ ṣókèlè ẹ̀hẹ́n máa lò lọ onígbàgbọ́ òdodo nìyẹn a ní fi tó kílẹ̀ lẹ̀ ká máa wá lọ dára láàmú níbi kíni èyí tó kílẹ̀ ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ṣé wàá rìn tó rújú náà kò rújú kò rújú ibi tí làákàyè ti tèèyàn máa ń lẹ̀bẹ̀ ní gbórúdú wọ́n lọ́ba lóun lọ́wọ́ ó ní náà ni ó lóun lójú ó ní náà ni àwa níbi ìfẹ́ ṣe comparison àti ní problem. ibi tí lẹ́kùn yẹn wà yẹn tí làmọ́ ń yorùbá wọ́n ní ẹnu ọ̀nà àbí ó yẹ ẹnu mouth ọ̀nà wait. ṣe mouth of the way ẹnu ọ̀nà ẹnu lé ẹnu mọ́ṣáláṣí ẹnu ẹnu ókè ó máa léyìn ó máa létè ó máa láhán àárò ní sọ léyìn so bá a ṣe mọ̀ pé ẹnu máa yàtọ̀ sí ẹnu bọ́lá bá lóun ní ojú òun ló mọ bó ṣe rí àwọn mọ àmọ́ a gbọ́dọ̀ establish pé ó ní ojú so òun ni mòrùwà sọ báyìí pé tàyà àti kọ́ òmùn ó láwọn kan padà máa dé o yàkùdúnàkùn bí mutashabihi alqur'ani wọ́n máa fi àwọn àyà tó rújú náà alqur'ani fẹ́ máa fi bá yín jà fàkùzóhùn bí sunan umaru ní fàkùzóhùn bí sunan ẹ̀yin gbá wọn mú pẹ̀lú kíni pẹ̀lú sunna nàbì fa inna asihaba sunani torí pé àwọn tó bá ń lo súnà ànábì àìlàmú bí kitabillah àwọn ni wọ́n nímọ̀ nípa alukur'ani ju ẹlòmíì lọ. jẹ́mọ́ torí ẹ̀ àwọn kan ṣe mọ́lúdì kò lè tó bá wọn. wọ́n fi láyé dá alukur'ani ẹ̀yẹ fún wọn súnà àti fún wọn fún pàṣẹ nìyẹn. kò sẹ́ni ibi kan tí ò ní evidence náà alukur'ani àmọ́ láti méjèèjì nínú súnà àbọ̀ ṣòro fún wọn èyí wà fi súnà ẹ fi fọ́ wọn lẹ́nu àbí kùránì dùn parọ́ mọ́ bẹ́ẹ̀ ni nígbà pàtàkì àbákan ni wọ́n tẹ́lẹ̀ kúrú ká ọ́ ìmọ̀ wọn ní bàbá yẹn tó gba fíṣẹ̀ ìbílẹ̀ láì ní wàlímọ̀ ẹ̀dá mi jẹ́ chairman táwọn yẹn wàlímọ̀ òun jẹ́ ntakókà wọ́n rà ọlọ́run dárúkọ yín lálùkùránì ọlọ́run dárúkọ yín ọlọ́run ní wàá tààrà kúrú ká ọlọ́run ní mr kókà ẹ̀wọ̀n kan so ẹ̀yọ́ kan mú súnà nẹ́bí ẹ̀ fọ́ lẹ́nu ni ó wá pọ̀ bẹ́ẹ̀ ìdásílẹ̀ bẹ́ẹ̀ abẹ́ allah subhanahu wa ta'ala ó ṣàlékún àgbóyé fún wa ìdádúró ti súnà nẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́run yóò gbàdúrà ní kálukú wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. alhamdulilah lẹ́yìn ọdún pẹ́ lọ́wọ́ ṣèkwa ní lẹ́tọ̀ tàbí ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀. ètò tó ta bá ní ìbéèrè ṣókí láàyè ọkàn sí méjì pé wọ́n fẹ́ lọ àyíká wa yìí. tó bá ní ìbéèrè ọ̀nà ilẹ̀ ọ̀mí láti ìbéèrè pẹ́sẹ̀. tí bèrè bá wà. إلى بي لاني شدوكم نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم أمين نعم نعم Amin, amin. Amin, amin, amin. Amin, amin. Bẹ́ẹ̀ni. Thank you ìbàṣepọ̀rí tàbí ẹ̀dá èyí tí ah, àgbà kọrí àmàdàrà wà láàbò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn àgbẹ̀wò àti wà àwọn ìgbẹ́ ìmọ̀ òkè dúró. gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn àpáàdé máa máa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ ilé ti kọ́rin àwọn àpáàdé ìgbà tí wọ́n àyàká nínú.

tó bá jẹ́ ìwọ̀nba tí kò wọ̀ yẹ kí àwọn èèyàn wá ń gbèjọ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó wá ń gbé lọ́sọ̀rọ̀ ìwọ̀nba tó ń gbé lọ́sọ̀rọ̀ tó ń gbà tó dàda tó lè máa sí àwọn àdúgbò bàbá tó lè máa sí pé pẹ̀lú ilé àkùnrin ẹlẹ́sìn bàbá yìí máa ń lò. Èrò gbogbo ló ń sábà ní púpọ̀ ìgbàdókòó ló ń gba ìdíje. Ìbí àti ìfá àti ìmọ̀ àti ìfẹ́ ìdókòsókò. Wọ́n pẹ́ tó bá ìdókòsókò ní àti ìdókòsókò ọ̀tá ọ̀tá lẹ́yìn ìdókòsókò ọ̀tá lẹ́yìn. Báwo la ti wá ní? Naam, alhamdulillah, salatu wa salam ala rasulullah. Ah, ibi tí a ń lọ ìjìnà ibi táa ń yà ló pọ̀, ọlọ́run kó ṣàánú wa. Bẹ́ẹ̀ sọ, àkíyèsí tó tó wà realistic ni, bẹ́ẹ̀ ni, múmbàrí pọ̀, àfọwọ́sí pọ̀, àmì ìwé la fẹ́ gbọ́ gan-an, la lè gbọ́. So, torí ẹ̀ lórí àwọn ìjókòó báyìí fi pàtàkì. èyí tá a bá ti rí wípé nǹkan ń sọ ti ń yẹ kúrò níbi ọlọ́run sọ ànábì sọ ó ń yẹ kúrò níbi tó lódodo jẹ̀mọ́ tá a bá láǹfààní àti lọ kíjímọ̀ ń bò míì irú bẹ̀yẹn nìyí ká pẹ́ dé jímọ̀ tòsí nǹkan míì ń bẹ tíyẹn ó gbọ́ tí ó da ìgbàgbọ́ rú sò ká pẹ́ dé jímọ̀ tó bá kú dẹ̀dẹ̀ díẹ̀ tí wọ́n parí kútúbà ẹ̀ka wà wọlé àwọn wọlé báyìí wọ́n sì ń parí wọ́n sì pọ̀ mọ́ nìyẹn. sòrò tá a bá ṣe bẹ́ẹ̀ a ti dáàbò bo ìmánì wa a ti dáàbò bo ẹ̀sìn wa báyẹn àmọ́ tá a bá rí pé tọ̀ kò sí tí wọ́n lè sọ ara wa bullet proof ìmánì proof wà fún wa tòtí yé ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ ibo mi ta ti lè kírun àfọ̀dọ̀ wọn náà lọ ákìn lẹ́yìn wọn náà lókun gbà tí wọn ìbá ti ṣe kèfèrí ákìn wọn àmọ́ tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní bá a ṣe wọ́n ní àṣà jẹ́ àfi jẹ gbogbo oúnjẹ bẹ́ẹ̀ náà ni a ní kíni àṣàgbọ́ gbogbo ọ̀rọ̀ kọ́ làwọn gbọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ bí yẹn bá gbọ́ jẹ̀mọ́ tálíkì yá mo fi dé tí yẹn kú kódà ó lè ṣokùnfà kú èèyàn gan yẹn ìtara ìwọ náà ọmọ yàrá wa kan lára àwọn student ni ni wọ́n sálẹ̀ kọ́ dáadáa ó parí ilé kí olórí ilé ó parí ìdádì kẹlẹ́ ó kèé ẹni tó lè dá síráàkà ni kété tó wọ yín ni lọ́ni ó rán admission sí ilé lọ́rin ó lọ kan ó english ní ah, english fẹ́ lọ ṣe ah, eléyìí léwu ó ṣe ṣe arabic ẹ eh, ó ṣe ṣe english education ó ní tán fún òun nìyẹn bóun dẹ̀fẹ́ change tọ ọlọ́run ó fìṣọ ẹ̀ṣọ́ ẹ o ọ̀nà level tó wọlé nígbà tí èkó ọ̀nà level ó ti ní thinking problem ọ̀nà àbí tó level ó ti ń sọ láàrin àwọn èèyàn pé kò sọ lọ́hùn àti wọ́n ti rẹ́ lẹ́rù ó ti dìklẹ́ pé kò sọ́lọ̀ ó dẹ̀ close mọ́ mi dáadáa àwọn amú wa sọ́dọ̀ mi abdulaziz kí ló dé stars kò sí nǹkan kan pé òun ò ti kúránì yẹn ó kàn scam wa ni àdìsí yẹn sórí ẹ̀ ni oníkòrò òun ní bìlíìfù òun nìyẹn eré ni mo pè é tó fi ní nǹkan bí to one to one a.m. alihamdulilayi ọlọ́run ní kárí kìíní yẹn yanjú mo gbọ́n lórí ẹ̀ ara ti balẹ̀ èmi gan mo gbé lọ́lé ìgbà padà sí skul mo tó padà sí skul kìíní yẹn tó padà tí wọ́n sọ fún mi pé ọmọ yẹn wà yìí tó bá ti wà ní skul apadà wà pẹ̀lú àwọn gúrúùpù apadà bọ̀ tó yà bó padà parí skul ó padà wá di pé ó dìklẹ̀ fánálì pé òun ò ṣe islam mọ́ mo bá lùkùrá facebook ó publicize atheism ẹ̀ but àwọn èèyàn àwọn èèyàn fílẹ̀ wọ́n gbìyànjú kó padà wá gba ìsìláàmù padà sọ̀rọ̀ tuntun bá àmọ́ kìíní yẹn bí depression sáré débi pé wàláhí bóyá ìdíjọ́ kan nìyẹn wọ́n pè mí ah, ẹ̀ka wá pè mí òun sáà fún jọ́dé àbúláyé ti kú ó kú kí ló pa àbúláyé ti lẹ́yìn kí mi gbọ́ pé kú ni olùkọ́ mi lè suicide báwo ó tilẹ̀kùn mọ́ rẹ̀ ní tọ́lẹ̀tì ó lè gbé pọ́ìsì jẹ ó lè parẹ́ ènìyàn alihamdulilayi pé islam ló fi gbẹ̀yìn islam ló fi gbẹ̀yìn ọpẹ́ fún yòó àmọ́ ẹ wo nísì ọ̀rọ̀ kan náà ló gbọ́ tó dìstọ́tì sanity rẹ̀ náà tó fi kúrò láyé kò balance kò balance graduate nínú ìlọrin ló ti jáde torí ẹ èèyàn ní àṣà gbọ́ pàṣẹ máa ń ní àṣà jẹ káàkiri jọ ẹ ní òfin àṣà lè mọ ọlọ́sìn nìkan ló ń dẹrù jọ ní ọyọ àdókòó tiẹ̀ àdébẹ̀ gẹ́gẹ́ pé ajá abájá nídìí oúnjẹ àná wàá dókòó sí àwọn ọjẹ́ ah, ajá di mélòó nìyẹn ajá di méjì nìyẹn tó à ń ní àṣà jẹ bá ṣe ń bá àṣà jẹ yẹn nìyí a gbọ́dọ̀ mọ̀ ní àṣà gbọ́ tọ́ba ní kápá tá a lè lọ́mọ kírun ní jùmọ̀ mi kò bá àdékùnbí tá a mọ̀ wọ mọ́tò lọ ní every friday five hundred naira kò gbọ́dọ̀ pọ̀ jù láti lè fi dáàbò bo ìgbọ́ wa if not wọ́n ní pàá lé ní pàá lọ́la wọ́n ní bójú ní ò bá fọ́ yóò wáyé kí ni a máa wò rabaraba bí o ti máa wò nìyẹn torí ẹ káwọn òbí tá a sì mọ gbọ́ wá sí i bẹ́ẹ̀ ni ó pàtàkì wá sí wá sí mọ̀ pé yóò mọ pọ̀ wá lọ síbi ìtakùtọ̀ ọlọ́run ẹja jìnà sí wọn Allahu a'lam wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh